bẹ̀ láti bẹ̀rẹ̀ tẹ̀síru wa tọdún yìí náà. Thank you. وقالت يا عيسى ابن مريم لغيرنا وارسلناه بنور القدس ولما الله من بعد ما جاءت البينات ولكن اختلفوا منهم من آمن ومنهم ولو تلك الرسل فضلنا بعضهم على بعض تلك الرسل olúwa láwọn wọ̀nyẹn ní àwọn òjíṣẹ́ wa àwọn àyà tó ṣáájú àyà yìí olúwa sọ̀tàn anabi Dawud aleyhi salatu wa salam alam tara ila min bani isra'ila min ba'di Musa náà. ألم تر إلى الملأ ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى قالوا لنبي له بعد لنا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا إلا قَلِيلًا منهم وَاللَّهُ عَلِيمٌ بالظالمين وَقَالَ لهم نبيهم قلوا لهم النبي لهم عليهم الصلاة والسلام àwọn òjíṣẹ́ ọlọ́run tá a ti فضلنا بعضهم على بعض àwọn olúwọba ní aràn wọn ṣẹ a sì fi àwọn kan agbọ́lá fáwọn kan ju àwọn kan lọ́nu wọn àtẹ́tù ọlọ́run ni kọ́dà láàrin àwọn ànábì ọlọ́run kọ́dà láàrin àwọn òjíṣẹ́ ọlọ́run hum sawa'un fi asli rìtáàdà وفي أصل النبوة لا تفاضل في ذلك anabi Ọlọ́run kan àti anabi Ọlọ́run míì nípa àjà anabi Ọlọ́run ọsọgà akọsọ máa tẹnu wa. òjíṣẹ́ Ọlọ́run kan àtòjíṣẹ́ Ọlọ́run míì láti gbàdégbà tọ́lọ́run rán wa níbi iṣẹ́ tọ́lọ́run rán wa bákan náà ni lọ́dọ̀ Ọlọ́run. àmọ́ Oluwala wa fún ẹnì kọ̀ọ̀kan nínú wọn ní nta àfẹ́lòmí ọ̀gbọ́n náà bá bọ̀ ń padà bá bọ̀. ọlọ́run ní gbogbo wọn náà àwọn tó lójú iṣẹ́ ọlọ́run nínú wọn ojúṣe ọlọ́run ní gbogbo wọn náà kò síyàtọ̀ kò bẹ́yìn náà ṣe yàtọ̀ láàrin àwọn òjíṣẹ́ wa tá a òun ló jẹ́ ọjọ́ pé nù hadithu ńláńlá anábìwa muhammad sallallahu alayhi wa sallam anábì ní bẹ́ẹ̀ nù àwọn anábì ọlọ́run bó ti jíṣẹ́ tó ṣe wàhálà tó gbogbo àwọn tó gbọ́ tó gbà tó tẹ̀lé òjú mẹ́ta lọ inú wọn èèyàn méjì gbọ́ inú wọn èèyàn kan wa minhum wa laysa ma'ahu ahadun anabi sọlọ sọlọ lọlọrun fi anabi Ọlọ́run kan anabi Ọlọ́run ní hàn mí bó ti ṣe wàhálà tó ẹnìkan kan gbọ́ kò pé ọmọ ẹja anabi. àtẹkẹyẹ ṣe rú bí àwọn èèyàn bá ti gbọ́rọ̀ lẹ́ni Ọlọ́run fi ràn láàfin wá mọ̀ sọ́lọ́run àbí ọ̀ràn. eléyìí náà ọwọ́ àplikébù táwọn tí ń bá ń jíṣẹ́ àwọn ànábì ọlọ́run náà kí lọ́kàn àfa pẹ̀lú sáwọn èèyàn ti pọ̀ wọn èkì pọ̀ ní ẹ mẹ́jà sì jáde kí lọ́kàn àfa nìyí o aláànábì ọlọ́run ànábì ọlọ́run nàbí yón wàmáàhù nàfàrà nàbí yón wàmáàhù nàfàrà wa nabiyyun wa laysa ma'ahu ahad gbogbo ẹni tí ń jíṣẹ́ ọlọ́run ẹja máa yẹra wa wò ọ̀sọ́nà tí ṣètọ́ni ò lè gbà wọlé wá báyọ̀ níjọ́ tí àáfàá bá ti ń banú jẹ́ fáwọn èèyàn ọ̀pọ̀ níwáàsí òun àbá àáfàá ti ń gba ẹ̀tàn jẹ pé èwo báwọn èèyàn ti pọ̀ èyí wọn ò túmọ̀ kọ́lọ̀ ń gbàtẹ́ rẹ̀ àlùfáà àtẹnìkan àtàwọn èèyàn òsè pọ̀ ń wájú ẹ̀ kò túmọ̀ pọ́lọ́hún òṣèjú ni ọgbà kẹrẹ. gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀kọ́ rẹ̀ ń bẹ nù ń bẹ nù Islam. àwọn ànábì ọlọ́run fẹ́ ànábì ọlọ́run ẹnìkan tẹ̀lé ànábì ọlọ́run ẹnìkan kan tẹ̀lé ọ̀pẹ́ ọmọdé ànábì ọlọ́run mọ́. mo fi ní kí á tara àyùn náà káṣe wáàsí fún gbogbo ẹni tóun náà ń ṣe wáàsí májèké ìtọ́ ni ọwọ́ onítọ̀ ọlọ́dà bẹ̀rù o àwọn èèyàn pọ̀ wọn ọ̀pọ̀ ọ̀kan ìwọ o dín nǹkan kan kún kò dín nǹkan kan kún ládàá rẹ bí wọ́n sì pọ̀ kò lékún nǹkan kan nínú ní ládàá rẹ tó gbà tí o bá ní bàbá bẹ́ràn wí ká bá ẹ̀ràn náà àdáwò tó tó wá wọlé wá bá wa ní nàìjíríà ńlẹ̀ yorùbá yìí àwọn tí ń gbọ́ wá sí àwọn àfáà náà fún ma wá sọ pé ẹ má gbọ́ wá sí wọn mọ́ àbá àbáyọ ẹ má gbọ́ wá sí rẹ̀ mọ́ kí ló ṣe kò tó aláì kò dín ládàá rẹ̀ kò bóun bá mọ tó ń ṣe. abá àwọn àlùfáà àwọn àlùfáà ńláńlá nílò àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam àwọn ẹni ọlọ́run gbogbo àwọn tí ń jòkó kéwú wọn èèyàn méjì mẹ́ta yìí àṣàrà àwọn ọlọ́gọ́rùn kọ́ra ara àwọn ẹlẹ́gbẹ̀rún àwọn kì í wo bẹ̀yẹn àwọn ẹni ọlọ́run bọ́bá jẹ́rù nàìjíríà yìí ni wá àwọn àfa àbẹ́ òkú ní tiwa àti mọ́tò nígbà tá a rí èèyàn àwa bá wọn nínú mọ́sálásí àdẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam láwọn afá torí náà kéyìn ọ̀jẹ̀kọ̀ fún àlùfọ́ òun wá sí mẹ́jẹsẹ̀ ìtọ́ ni ó lò wọ́n. kéyìn wọn jẹ́kọ̀ọ́ fún ẹni tí ṣètọ́ ni ń lò náà lọ́mọ tí ó ti ń gbọ́ wá sí náà òun ní ń yan àfa àti wọ́n máa gbọ́ òun ní ń yan àfa àti wọ́n ní máa gbọ́ ìwọ tí wọ́n sì ń fi làákà ìṣe náà ṣe bẹ́ẹ̀ ìwọ náà rántí orí ọlọ́run ti ń bẹ lára rẹ wà lákọ́dé kàrámù náà nàní àdá olúwa ọ ọ̀gbọ́dọ̀ gbé làákà ìjẹ́ ẹbẹ́ nìkan pé kó ní ọmọ bọ́ ọmọ sọ bí ọyọ gbọ́ bí ọyọ gbogbo àwọn àrùn wọ̀nyí ẹ ọlọ́nkọ́ mọ́sá ń bẹ̀. látàrí pé àwọn bákan náà ni o níbi àtẹni wọn dá lóhùn àtẹni wọn ò dá lóhùn àtẹni èèyàn àtẹni àmọ́ síbẹ̀ náà olúwa ní fàbọ́lná bá a bọ̀ hún àlá bá a bọ̀n fàbọ́lná bá a bọ̀ hún àlá bá àwa ní ta fi gbọ́lá fún ọkọ̀ọ̀kan wọn ju ẹlòmíì lọ. òun ló fi jẹ́ ọjọ́ pé báwọn anábì ọlọ́run ti pọ̀ tó fẹ́nìkan ọmọ òǹkà wọn àbọ̀lọ́run tọ́ra wọn. òfẹ́nìkan tó mọ̀ bí yẹ kò sáté ìpè pé ìyá anábì ọlọ́run tọ́lọ̀ wọn bí wọ́n ti wá pọ̀ tó yẹn náà faddalna ba'dahum ala ba'd olúwa dáàpọ̀ àwọn márùn kan ní al-Qur'an al-Karim olúwa láwọn lọ̀gá wọn ulul azmi min al-rusul faddalna ba'dahum ala ba'd faddalna ba'dahum ala àwọn wo ni ulul nínú àwọn ànábì àmàrà àwọn wọ̀nyí olúwa fún jà tó kù lọ kọ́dà kìí ṣe páwọn ni wọ́n dàgbà jù lọ́jọ́ èrí èyí ṣe páwọn ni wọ́n kéré jù lọ́jọ́ èrí gbogbo yẹn ò sí ní òsùn wọn tán lọ ìwọ náà má máa fi ń wọ̀n á má máa fi ìbọn bá mi láyé ni má máa fi bí wọ́n ti bí èmi nì ìyẹn ò sí ń tọ́ka ọlọ́run bì yìí ọ̀ gbọ́gbọ́ lọ́n fi ni Allahu a'lamu haythu yaj'alu risalata ìjọba wù ú gbé ká ẹnìkan ò sì lè kú èrè ọlọ́run àwọn tó kórè ọlọ́run lálẹ́ ẹ̀mọ́ ibi tí wọ́n já sí. àwọn èèyàn bíi Abu Jahali nínú àwọn ọ̀tá ọlọ́run àgbàlá Abu Jahali àwọn tó súnmọ́ ńgbà tọrọ kan ọ̀rọ̀ ẹ̀mú pé yẹn tí sọ rẹ̀ fún. àwọn tí lè sọ ti rẹ̀ fún ọbí ké èé ṣe bàbá níyì pọ̀ kí ni gbẹ̀yìn àti gbogbo aná la gba tiẹ̀ àmọ́ tí wo tó tó ti ń yí ní yí pọ̀ oníṣòwò fẹ́ gbòdò dọ̀rọ̀ àbújá ìyanu sọ̀tì ń ó ní ẹ̀rí nínú tàn ìdílé tiwa wà bánu Hashim àti ìdílé tà nábì ti jáde sallallahu alaihi wasallam gbogbo èèyàn Mẹ́kà lọ́mọ pé ráìfàsì ni wà wọn náà máa béèrè tán níjọ wọn láwọn ní nǹkan báyìí àwa náà gbélé ìyáda láwa náà ní nǹkan báyìí nígbà tó ń ṣe sáà tí wọn ní kinní kan àwọn tó ní nǹkan báyìí àwa náà láwa náà ní nǹkan báyìí ó ní bá a ti ń bá a bọ̀ nù láti gba aláyé ti dáyé lójijì làwọn bàánú házìmì ní àwọn láǹdẹ́bí tí mo ní káwọn ọmọ wa nẹ́bí àyà nígbà kò sí nǹkan tí wọn ní bẹ́ẹ̀ bọ́ wọn náà bá ń wà bí àbújáde náà kọ̀rọ̀ tí ó tó já síbi tábújáde já sí lọ já oko mẹ Allahu a'lamu ẹ̀yìn ẹ̀jẹ̀ adú ìgbà àgbàdà gbogbo èyí táwa máa fi ń wọn òṣùwọ̀n ilé ayé nì ọ̀kan ọlọ́run a ńgbà wà nílé èmi ni máa páàtì jù lọ òun ló fi gbàdà gbọ́ síbẹ̀ ọba wà nínú ètò ọlọ́run bẹ́ẹ̀ ọgbà náà ni òrẹ́ lè mí èyí ọmọ èyí òun dà mọ́ ẹlòmíì dè sí ga mọ́ mọ̀wé jù lọ ẹ̀ èyí òun kí ètò tọ́lọ̀ ìwé tí wọ́n mọ̀ jù lọ náà ọlọ́run fi dára sọ ni. kọ́wọ́lọ́run wá fún un náà ní nǹkan míì ìwọ náà lọ ọ̀gbọ́dọ̀ péré ọlọ́run òun wá lówó ju ọ lọ ọ̀mọ̀wé tó ọ kéwú tó ọ ọwọ́ alówó ju ọ lọ ọgbà pé ńtọ́lọ́run fi gbọ́lá fún un náà bẹ́ẹ̀ bá ní gbogbo eléyìí gbogbo wàhálà ariwo wàhálà ìjà tó ń ṣẹlẹ̀ láyé yóò kéré ara eléyìí náà ni al-imanu bil qadar nti ọjọ́ gbà pé kádàrá ń bẹ bọ́lọ́mbà ti kọ̀ nǹkan ní òní ò lè yí padà. tilka ar-rusulu faddalna ba'dahum ala ba'd. ملاوه ونعود العزم من الرسل او النبي نوح عليه الصلاه والسلام النبي ابراهيم عليه الصلاه والسلام النبي موسى عليه الصلاه والسلام النبي عيسى عليه الصلاه والسلام اتوغاوا النبي محمد صلى الله عليه وسلم هم اولو العظم من الرسل àwọn lolúwa gbéga ju gba àwọn ànábì tó kù lọ èyí ti tọ́lọ̀ ń kó bẹ́ẹ̀ àwọn ọ̀ma allahu a'lamu haythu yaj'alu risalah nínú àwọn márààrún yìí náà ẹnìkan lọ́lọ́run fi sọ̀gá gbogbo wọn wọn là nẹ́bùa muhammad sallallahu alayhi wa bọ́fẹ́ bó ipò òun ló dé gbẹ̀yìn ó ọlọ́run òun ló fi sọ̀gá gbogbo wọn èyí náà ó tó lẹ́kọ̀ọ́ fún ọ̀tọ́ mẹ́kọ̀ọ́ gbèsè ayé rẹ tó wulẹ̀ ń banú jẹ́ pé ọ̀dà afábúrò rẹ jù ọ́ lọ. kò túmọ̀ nǹkan kan pọ́ dáa fún ẹni wọ́n bí kẹ́yìn jẹ́ ni wọ́n kọ́ bí lọ wọn náà tara tà nẹ́bì kẹ́kọ̀ọ́ sallallahu alayhi wa sallam. tilka rusulu faddalna ba'dahum ala ba'd. olúwa láwọn ànábì ọlọ́run wọ̀nyí ànábì ọlọ́run ni gbogbo wọn àwọn tó jójì sí ọlọ́run náà wọn kò sí yàtọ̀ la nufarriqu bayna ahadin kò sí yàtọ̀ láàrin wọn bí ipá nẹ́bì ni wọn kò sí yàtọ̀ láàrin wọn bí pé ìránṣẹ́ ọlọ́run ni wọn àmọ́ àwa dá ẹlòmíì lọ́lá tí a dá òmíì nínú wọn zalika fadlullah yu'tihi man yasha' àyà mi sọnù ọlọ́run ní ọlá ọlọ́run èmi afẹ́ ni ọba wù mí kò dìsáàbù ẹ ẹnìkan ò dìsáàbù kọ́lọ̀ ń gbọ́dọ̀ sí nǹkan báyìí fún un. ọlọ́run a máa ṣe ń gbà míì ní ti torí tí ó hàn sáwa pẹ̀lú hekima lófin pẹ̀ ẹni ọ̀fà yọ lágbóolé yíhun ẹni ọ̀fà yọ ládùúgbò yíhun ẹni ọ̀fà yọ nínú ìlú yíhun ilé kéwu yíhun nílé ìwé yíhun wọ́n lè má máa hekima sí mẹ́mẹ́ àmọ́ dandan ní tí wọ́n gbàṣẹ ọlọ́run yóò ti fún wọn náà ní kíni yóò fún ọ ní balẹ̀ àyà àtọ́kà gẹ́gẹ́ bí mùsùlùmí tọ́mọ pé àdìgbà lọ́bẹ̀ kọ́dà káyọ̀ yí wọ̀ṣàkó. منهم من كلم الله تلك الرسل فضلنا بعضهم على بعض جملة جنرالي olùwà ní agbọ́lá fún àwọn kan jà àwọn kan lọ olùwà wa fẹ́ yànnàná díẹ̀ ìgbà tá a wá ní examples yìí tó fi mọ̀ pé afáwọn kan nu wọn ní bí a fún ẹlòmíì o. minhum man kallama Allah minhum man kallama Allah ẹnu wọn bẹ ní kí ọlọ́run bá sọ̀rọ̀ direct conversation láàrin wa àtọ́lọ́run báyìí bí anábì mọ́ta àdéhìí sọ́dà tó. kò sí bẹ́ẹ̀ gbogbo àwọn anábì ọlọ́run. منهم من كلم الله àyà yìí àtàwọn àyà míì lọ́jà mọ̀ pé àti olúwa ọba wa ọba tí máa sọ̀rọ̀ ni o olúwa ló ń máa sọ̀rọ̀ o ọ gbọ́dọ̀ jiyàn pọ́lọ̀ ń sọ̀rọ̀ o ọba ọ̀tàkùtà òṣèlú o ọ̀tàkù àdìọ́kàn dáadáa tí mùsùlùmí gbọ́dọ̀ ní o ntí ó sì ti àwọn tí wọ́n ń gbé ọlọ́run òdégbá ọlọ́run ọ̀dáwò àníyàn wọn da àmọ́ àníyàn dáadáa nìkan òtún àfikọ́ tẹ̀lé lánàá ó béèrè kékeré ọlọ́run tó rán ànábì lọ́lọ́lọ́ ọ̀sán kí làníyàn wọn ti mọ lọ́dà ṣe bọ́rọ̀ lèmi sọ yìí èmi èèyàn lásán lásán èmi èèyàn lásán lásán ní sọ̀rọ̀ yìí làákà ìtàn wa sọ fún ọjà á sì wá pa odidi ọlọ́run sọ̀rọ̀ tí lásán lásán yìí náà sọ ọ́ ẹ̀rí bá níyàn yẹn dà pé àfẹ́ àfẹ́ fọlọ́mọ àfẹ́ gbé ọlọ́run sípò tí ó ju ti àwọn èèyàn lọ nígbà àwọn èèyàn ń sọ̀rọ̀ adùn àmọ́ kọ́lọ́run náà ń sọ àbà ọ̀rọ̀ bó o àmọ́ mọ́lá níyàn nìkan bí ẹ bá dúró pé wọ́n máa lọ́n pẹ̀lú àníyàn nìkan yóò máa sọnù kò sì ní mọ̀ tọ́lá yóò máa ṣe wàhálà lórí ẹ̀ àníyàn wá dáa ni wa dáa ọlọ́run là ń ṣe àbí kó o béèrè síbò lọ́lọ́ kí o ṣe é ní gẹ́sìn nìyẹn o. ọ̀nà àwọn onímọ̀ máa fi kì wá lọ pé májẹ̀mú méjì lolùwọ́ wò kó tó gba sẹ́kànkan lọ́wọ́ ẹ̀dá gbogbo ẹ̀dá yòówù tó wà ní òwò ti sẹ́kọ́ náà àbí kí nǹkan méjì ọwọ́ akẹ́kọ̀ọ́ lọ́wọ́ tó gbà o alákọ̀ọ́kọ́ là níyàn tá a wíyàn níyàn rẹ gbọ́dọ̀ dá lóòótọ́ pé fọlọ́ọ̀dù ṣe lóòótọ́ ìṣẹ́kọ̀ọ́ tó ṣèlú bọ́ ń wá kankan bẹ́ẹ̀ lórí mọ́ra kankan kan àbọ̀ ń wáyé lọ́fẹ́ fi ọ̀nà ẹ̀sìn kọ́ ọba àríyáyé gbogbo yíyún ọba tẹ̀rẹ̀ jẹ́ o gbẹ̀ntì ń kírun torí káwọn èèyàn ọba àmì gbẹ̀ntì ń dùn òsì kéwù wọn ọba pé onímọ̀ ọmọ kéwù gbẹ̀ntì ń ṣe wá àti kéwù ọba pọ̀ lọ́dọ̀ ẹ̀ wọ́n ban hélì ẹ̀ ẹlòmíì sọ̀rọ̀ bí ó fi wọ jahannama inú rẹ̀ ti ń dùn lọ́dún béèrè àníyàn yẹn ò dáa wọn kọ́ mọ́tà sàmánà wa lẹ́yìn àníyàn wa ń kọ́ àlùmọ́tàtà ọwọ́ àtẹ̀lé lánàá ọ̀dà ọlọ́run mà èmi náà ọ̀dà ọlọ́run mà yàtọ̀ sí níta nẹ́bí bá júwe fún wa pé omi yìí ni mistake táwọn wọ̀nyẹn ṣe nù àníyàn dá wọn ò tẹ̀lé ìlànà ebi ńlọlọ́run wí mínú máa ń kàdídà máa bọ̀ nínú wọn bẹ ní tá a bá sọ nínú ìwáyà mi nínú kìrá àmì rẹ́yìrò mọ́ta wà kíra èsì nínú àwọn ìta máa fi kí n àwọn kìrá àkànbẹ̀lì tẹ̀pìtì àfi túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run yìí ẹni rìwáyà fìrà àkànní pé nínú man ká lámà lọ́ra nínú man ká lámà lọ́ra ìyàtọ̀ ń bẹ láàrin kàlámù àti mùká lámà kàlámù òun ni one sided ẹnìkan ní sọ̀rọ̀ ẹnìkan ń gbọ́ ẹnìkọ́rọ̀ náà kàlámù lèmi sọ fún yín nísìnyí èmi ń sọ̀rọ̀ ẹ̀yin ń gbọ́ ńgbà tí ẹnìkan ní wọ́n yé sèé pé ọyá àbá àtìlẹ̀ wí tẹ̀mọ̀kún náà máa bá mi sọ èmi náà máa bá a sọ ọ̀rọ̀ ìgbà tó bá bẹ́ẹ̀ béèrè béèrè lápẹjúwe èyí ò di kí ni kálámọ̀nù mọ̀ kálámọ̀nù conversation. àwọn àdájọ ọlọ́run nínú wọn ń bẹ ẹni tọ́lọ̀ ń bá sọ tó ń dáhùn ń bẹ ní àlùkòrán níbẹ̀ ìwàsọ̀fà nẹ́bí musa pé anẹ́bí musa ní kọ́lá rọ́bì àrùn ní àwọn ìṣòro ìpìlẹ̀ ìṣẹ̀mọ̀fọ́rọ̀ tà nẹ́bí musa olúwa náà bá a sọ̀rọ̀ ní lánì dàrọ́ ní wàlá àjẹlẹ̀ bórí ìlànà ìjà. منهم من كلم الله ومنهم من كلم الله آية يبين لك gẹ́gẹ́ bí àwọn àyà mi àti àhàdìbù tó pọ̀ pé inú ìròyìn ọlọ́run sífàtú ìkàdà sífàtú àlùkàdà olùwé sọgbà tí è sọ obìnrin lè fóun máa bá àwọn tó ń bá tàlẹ́tà òun bá wọn sọ òun ní rẹ́ nìkan sí wọn o ìtumọ̀ òun náà ló wọ́n bá wọn sọ tàlẹ́tì. inú ọ̀rọ̀ tọ́nà ń bá gbogbo wa sọ òun làkúránì kẹrìmù kàlámù lọ ọ̀rọ̀ ọlọ́ọ̀ni kí ló dókòó tó fi bẹ́ẹ̀ mọ̀ kọ́ lọ́rùn sọ̀rọ̀ odidi ọ̀rọ̀ òun là kọ́ ààrẹ kẹrin torí náà pàtàkì jùlọ fún àwa tá a bá ń ké àwọn tíra kan láwọn ilé kéwù kan tí wọ́n máa kọ́ síbẹ̀ pé ọlọ́run yìí sọ̀rọ̀ o àníyàn wọn dáa ni o ọ̀tẹ̀lélànà o ọ̀tẹ̀lálùkùrá ni o ọ̀tẹ̀ládìísì ànábì o. من من كلم الله níbo mi وكلم الله mọ́ńsá tẹ̀sílímà àyà mi tún wàkàlámà lọ́ọ̀hùn mọ́ńsá tẹ̀sílímà. wọ́n ní níjọ́ nǹkan tó pẹ́ ọ̀kan náà àwọn tí wọ́n ti kéwúké báyìí àwọn èèyàn ti ń ti kéwúké bẹ̀ pọ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ pẹ́ o ọlọ́mọdé àwọn ti kéde Eka méjàmá ẹ̀rọ àpẹẹrẹ àwọn tó ti kéwúké lónìí náà o àwọn yẹn ti ti kéwúké ọjọ́ ti lọ ọ̀tọ̀ pẹ́ wọ́n rò pé nǹkan ni. inú tàn inú àwọn tó kéwu ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run ìrìnà ọlọ́run ìgbọ́rọ̀ èwo jẹ onísẹ̀mí wù lòun ẹ ọlọ́run àníyàn wọn dá o kí làníyàn wọn náà mo ti wí fún yín o yà nígbà tí mi èèyàn ya ju ilẹ̀ tí mo rí náà akọ àmọ́ wí bọ́lọ́ náà rí náà láti bójúbó ẹ ìlànà lẹ̀ bá béèrè pé kí ni ìtumọ̀ yín o èyí ṣe pé kí ẹ wá dì náà ìtọ́lọ̀ tó ní kalẹ̀ yín ìwé èèyàn náà nísìnyí bọ́ bá lọ jẹ́ bákan kẹ́nìkan máa wá gbẹnu rẹ sọ pé wòye jẹ́ bẹ́ẹ̀ o ṣe ẹ̀ jà bẹ́ẹ̀ ọ̀ padà sọ ọmọ ọ̀gá ẹ̀dá fún ìgbẹ̀yìn o ẹ̀jẹ̀ ìtọ̀ rárá nífọ́ra lé o èèyàn tí èèyàn ló o tani ọwọ ayé tó pàtó bọlọ tí ọmọ bọlọ sọ pé kò ní nǹkan báyìí bọlọ ló ń lè nínú àwọn tí ó ti kéwúké báyìí nígbà ohun tó ti pẹ́ ó tún wá já láti ó tún lágbára wọn lọ wá pọ́ọ̀sì àwọn èèyàn pé bí wọ́n bá ka àyà tí mo kà yìí wọ́n kà lámà lọ́ọ̀hù Mùsá tẹ̀kìlì mọ́ kọ́ba àbáfẹ́ náà sí ẹ̀ mú ọlọ́mọdé ajé lórí ibú ó ní wọn yí ara bí wọn padà wíwọ́ ohun tí wọn yí padà ni wọn máa kà á pé wọn kà lámà lọ́ọ̀hà Musa tẹ̀kìlì mọ́ Musa lọ bọ́lọ̀ sọ̀rọ̀ ọlọ́wọ́n pa ẹnu kéwù orin ti ńlá lórí kéwù torí ẹnu aláwù aláwà tí wọ́n máa wọ bí ẹgbẹ́ yàtọ̀ yàtọ̀ pọ̀ mẹ́wọ̀ yàtọ̀ náàdà ìjẹ́nà yẹ o bẹ́ẹ̀ gbogbo ẹni ọba ní òun ní ká wákàtàmà lọ òun ní wákàtàmà lọ àlùwọ́ máa kà bí ọba túbọ̀ ó lè wọ náà o èyí ní ìdènà ìtọ́lọ̀ nínú o òun ní ṣètọ́ ní gbogbo ẹni náà gbà náà wọ́n ní wọ́n máa gbẹjọba kéwù lu tòun yìí kọ́ máa kà pé wọ́n kàdámà lọ́ọ̀hà Musa tẹ̀sílíìmà kí ló fẹ́ àtìwò ni pé àlọ́lọ́wọ́ sọ̀rọ̀ wọ́n ní àyà tó ní oní ẹ̀ka báyìí ẹ̀sọ̀ fáyé lù bí kíni mọ̀fọ́ olùbí yìí kọ́ máa wá gbọ́mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Musa bá ọlọ́run sọ̀rọ̀ jẹ́ nígbà ọlọ́wọ́ tó àtòrí rẹ̀ nínú àwọn àtúbà àgbà náà wọn bá lọ́rọ̀ ti tó àtòrí rẹ̀ pọ̀ mọ́ ni. gbọ́ ọba rí ní ọjọ́ gan sí ọkọ̀ àyà mi kílá àyà yẹn fọlọ́mọ àtàlẹ̀ kọ́ọ̀tà náà fọlọ́mọ wàkàlámà fún rọ́bù wàkàlámà fún rọ́bù kò sẹ́nu nínú wákàlámà wú ọmọ òwú obìnrin lẹ pé olúwa lóòótọ́ bá àtẹ́bí ló sáfọ ọmọ. lọ́kọ́ mọ́ta kàmánà wa o ọmọdé ṣe tán ní olú wa o ṣètàn ní ilé ìlú ẹ̀ ń bi kéwú náà o ṣètàn ní ilé ìlú ẹ̀ ń bi kéwú o ọmọdé ṣe tán ní olú wa o. torí náà olúwa ní ara ọ̀nà tí a fi gbé àwọn òbí ti ọlọ́run kan gbajà àwọn kan lọ ni pé. منهم من كلم الله ورفع بعضهم درجات àtúntò àgbéga àgbéga kò ipò fáwọn kan nu ọjà wọn kan lọ ara a wí olùlàáhùn mímí rúṣù olúwa gbé wọn ga wọn tó kù lọ muhammad sallallahu alayhi wa sallam olúwa fi sọ̀gá lórí àwọn mẹ́rin tó kù fún àbá وآتينا عيسى بن مريم البينات أنا تعرف وكان النبي عيسى عليه الصلاة والسلام آتينا عيسى بن مريم البينات ìdí ọ̀rọ̀ tó múlẹ̀ tó ńlá gbére àkàndàbí ìta nítorí ìgbà yìí tí wọn náà ní ilé ìdí náà yẹn ọlọ́mọba nẹ́bí ìta lágbára ó jí òkú ọlágbára ẹni ọfọdún tó fi orí náà ọlágbára ẹni tó dẹ́tẹ̀ tẹ́tẹ̀ òkú lára ẹ̀ mínàlì àyà bí àlùbáyìnà olùwàlàfihàn lọ́wọ́ wa àyíyáde hu lè rúhi àlùkòdò kọ́dà àtúnfèrè olùkòdò sì ràn ànábì ń lọ́wọ́ kí ń pè ní rúhi olùkòdò ọ̀pọ̀lọpọ̀ translation Yorùbá nítí wọ́n máa túnyàn ni pé ẹ̀mí mímá àfi ẹ̀mí mímá lọ́wọ́ kò sí ntọ́fà yóò ju interaction àwa àtàwọn tí ẹ máa ṣe ẹ̀mí mímá lèyìn òun fi kó sí làákàyà fún àtọ́fẹ́ tí kùránì náà lòun náà bá níbi rúhí àlùkòlùsì ẹ̀mí mímá àfi ẹ̀mí mímá àfihàn ànábìyí ká lọ́wọ́. a sì mọ̀ pé ní táwọn ń pè lẹ́mìí mímọ́ yìí ọ̀kan nínú ọ̀nà mẹ́ta tí wọ́n lọ́lọ́ ń pín sí i débẹ̀ náà wá ní rúhù kó lóṣù lọ́dọ̀ wọ́n mùsùlùmí wọ́n tó mọ̀ pé kó lóhùn ọ̀lọ́hù ọ̀lọ́hù lámùyálé wọ́lẹ̀mùsùlùmí wọ́lẹ̀mùyàkúlẹ̀hù òfúwàjú káàkiri torí náà gbogbo bí tó bá ti rí rúhù kó lóṣù nínú Al-Qur'an Al-Karim ìtumọ̀ méjì náà lọ́fẹ̀ẹ́ fi rìn lẹ̀ ipe tuma ruhu kudusi inú àyà yìí wà á fẹ̀yìnà wà á yàdínà hùbì ruhi alkudu ara àwọn àlùfáà onítẹ̀fìrù tó ní àyàdínà hù bílí ìjì àyàdínà hùbì bílí ìjì kíra tọ́lọ́run ìran nẹ́bí ìtànsẹ́ ní ruhu kudusi olùwà ní àtúnṣọpọ̀ jù ayyadnahu bi ruhi al-qudus kí ló jà wà kó ń bẹ alukurani náà ni asọlọrun a máa pe kíra rẹ̀ ní rúhù ìjírù nìkan kọlọ nǹkan pè bẹ́ẹ̀ ó pe alukurani náà bẹ́ẹ̀ awhayna ilayka ruhan min amrina lọlọrun dájú yìí ń kọ sallallahu alaihi الروح هنا القرآن الكريم أوحينا إليك روحا من أمرنا أصلوا ما في أما سيرة على توفي سوكا سوكا لفوا النبي الله إن هذا في ما الله نفوق ونروح إذا هنا أيدناه بروح القدس أي أيدناه بالإنجيل ترى تاتيران أتسوقوتي وأوحي أوحينا إليك روحا من أمرنا يسمى كجي تونا لج من القرآن الكريم روح القدس هو جبريل أو جبرائيل عليه السلام ملائكة جبريل أراوكي يعني روح القدس وفقرة في أتمارة بلور إنه مجيجي جوابه bọ̀ lẹ́rìí ní alukurani a ọlọ́run fi yìí lù ràn nẹ́bí ìsá lọ́wọ́ lóòótọ́ ìgbé ẹ̀rí jẹ́ mi tó nì ọlọ́run lọ́rùn ni ọfin malaika jibrilu ọfin sọpọ́ọ̀tì rẹ bó ti fi sọpọ́ọ̀tì anabuwa muhammad sallallahu alaihi wa sallam náà tilẹ̀ rí i pé malaika jibrilu ní ruhul kudusi nínú alukurani kan bàbá wo àyà mi alukurani yóò fasiru ba'duhu ba'd òun là fi ń pé gbogbo àlùfáà àtọ́ fẹ́ túmọ̀ alukurani má máa lọ wáwé àlọ́ máa fi túmọ̀ alukurani alukurani tó tu rẹ̀ bọ́ ọba wo nu kurani tó rí ọ bọ́ sínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam fi ìhìmá gbónìyà fi ìhìmá gbónìyà àmọ́ àmọ́ wa lọ wá àlọ́ kan tá a fi gbà àwọn èèyàn lójú ẹ̀sẹ̀ ní fún ọ gbogbo ẹni tó bá sì gbọ́ pé onímọ̀ ní sọ̀rọ̀ tó tẹ̀lé ọ ó rù ẹ̀ṣẹ̀ láti yá ma o àmọ́ àwọn tó ti dárú èèyàn báwọn mà táwọn náà ń lọ pé síwájú ẹ̀ tí wọ́n ń gbọ́ tó wí èyí náà jẹ́ sí ìlọ́dọ̀ lọ olùwà ní kọ́ńtà bá yá náà ló ṣubú mílẹ̀ká yìí ìmọ̀nà ti hàn fún ìsìnà wàlá ìkọ̀sẹ́ni tí ọmọ wa sí ìmọ̀nà nàìjíríà yìí ìkọ̀sẹ́ni tí ọmọ wa sí ìsìnà o àfẹnjẹ́ ọba tán rẹ̀ o gbẹ̀yìn ọba wa tán rẹ̀ láyé yọlọ gbódò lórí àti àmà. القرآن الكريم يفسر بعضه بعض إن لا تريد روح القدس لجبريل من القرآن الكريم إن آية قال وبني نزل به الروح الأمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين نزل نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين قلوا أني روحوني trustworthy روحوني لوتي فقطان ona la fi kurani rántí ọ ọ sọ kalẹ̀ sórí ọkàn ìwà nẹbi sọlọ àṣọlọ kí ló di àmà pé jìbìrì lọlọrun wípé ń bẹnu àyà mi kurani máa túra wọn ni àyà míì tí ó jẹ ọmọ pé nazala bihi ar-ruhul amin Jibrilu lọ́lọ́run wí olùwà ni qul man kana aduwwan li Jibrila fa innahu nazalahu ala qalbika nazala bihi ar-ruhul ala qalbika qul man kana aduwwan li Jibrila fa innahu ọ̀zálàhù àlá ọ̀lùbìkà. Màláìka Jibrilu ní Ruhul Qudusi. Eléyìí ti ní púpọ̀ nínú àwọn àlùfáà majority vast majority àwọn àlùfáà. Ìpèbọ̀ ọba súnmọ́ Ruhul Qudusi ní àná. Wá ayyadnahu wá ayyadnahu bi Ruhil Qudusi. Àfi màláìka Jibrilu sọ́kọ̀ tiẹ̀. ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات olúwa láwọn àwòjíṣẹ́ ọlọ́run àfi báyìí náà rán wọn abá wọn sọ̀rọ̀ àwọn tá a bá sọ̀rọ̀ nù wọn àfi màláìka jìbìrìlù sọ̀pọ́ọ̀tì wọn síbẹ̀ náà èyí ṣe tẹ́nu àwọn èèyàn tó ń yapa táwọn èèyàn tó ń yí nǹkan mi olúwa láfẹ́ bẹ́ẹ̀ náà yẹn ọmọbìnrin kí àkọ́ ọmọ ẹsẹ̀ tọ́lọ̀ ń bẹ̀ wò iṣẹ́ ẹ̀ṣẹ̀ ẹni kó o ṣe kí ni kò jíṣẹ́ lọ ọ̀kápá káwọn èèyàn mọ̀nà ọ̀kápá ẹ̀ olùwà sọ kàtìgóríkálẹ̀ bẹ́ẹ̀ kàtìgóríkálẹ̀ bẹ́ẹ̀ pálẹ́bùà Muhammad sallallahu alaihi wa sallam oní ìnáka láàtà bí mọ̀ntàdàbù wọlé akínlẹ̀ mọ́ àyà bí mọ̀ntàdàbù lọ́wọ́ wọ̀ pé innaka latahdi ila siratin mustaqim ọ̀làwọn afáàfin ní hidayatu dalalati wal irshad wa hidayatu tawfiq. ìdáyà sí àwọn ànábì ọlọ́run ní ìwà àfọ́ òde méjì bẹ́ẹ̀ lọ o kí lè dáyà tọ́lọ̀ láwọn ànábì ọlọ́run ní ẹ̀sàlàyé ọ̀rọ̀ ọlọ́run ẹ̀jíṣẹ́ fún wọn lọ́nà tí ó gbà yé wọn ẹ̀sùn wí ẹ̀sùn wí fún wọn bí ọ̀bá sì yé wọn àmọ́ lọ́run wá yan àwọn kan pé wọ́n sọ oríire wọ́n gbọ́ wọ́n gbà àwọn kan wọ́n tẹ̀lé tẹ̀ tọ́ni olúwa ni. òsì lọ́wọ́ wa nẹ́nu ìnáka láàtà yìí mẹ́ta àgbàdo bí ọba tí lọ́wọ́ ànábì kò lè tí wọ́n lọ́wọ́ àwọn àfa àwọn àfa ọ̀ gbọ́dọ̀ pé kan dandandandan àti kẹ́ gbọ́n tí mo rí o kódà ìtọ́ bá jẹ́ kọ́ bẹ́ lọ́n fún wọn bá a ti ń bẹ́ lọ́n fún àwọn tó sọnù yìí ọmọ bẹ́ lọ́n fún wọn lọ́n dá wọn padà sójú ọ̀nà ní táwa fẹ́ gbà mí kẹ́nìkan sórí ibú ọ̀ ọ̀la kò lékún orin tiwa kò dínkù kọ́ sàdó àfẹ́ni ọ̀sọ́nù kò dín nǹkan kan kù ní ọlá tiẹ̀ o àmọ́ dandan ẹ̀ gbọ́dọ̀ má gbọ́ ẹ̀ gbọ́dọ̀ má gbà kò sí ní ọwọ́ àpá o nígbà tí o kò sí lọ́wọ́ àwọn ànábì ọlọ́run olúwa ní gbogbo bá a ti rán àwọn ànábì ọlọ́run gbogbo ń tá a fi wọn gbogbo nǹkan kan Allah مقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات بينات ولكن اختلفوا olùdarí tòun ti gbogbo àlàyé tòun ta kàwé tòun ti bó ti hàn tóun náà ṣètò ní náà pèrò sọ́kọ̀ àwọn kan ní ọ̀wọ́ ọlọ́mọdé àwọ̀ ọ̀wọ́ ni ẹ̀ka méjì náà inú hadithi ní ẹ̀gbọ́n bá anabi ti wí ni anabi ní du'atun ala abwabi jahannama man ajabahum qadhafuhu fiha anabi láwọn kan dúró ní géètì jahannama wọn máa ṣẹ́wọ́ káwọn ẹ̀ báyìí bí ìlú ẹ̀ máa bọ̀ wọ́n anabi lẹ́nu ọba dá wọn lóhùn ó ti ṣe nù nánà ọmọbìnrin èyí ṣe ṣúùsì fún wọn tó ọmọ pé ìwíkúwì lẹ́nìkan wí ó tó wí mí olówó ìdá lọ́tẹ̀ ọ̀tẹ̀lé e ọ̀ní ẹ̀sùsì lọ́dọ̀ ọlọ́run ọ̀ní ẹ̀sùsì lọ́dọ̀ ọlọ́run dùnàtún àlá àbẹ̀wádìí jahannam kọ́lá bẹ́ẹ̀ yóò kí ń lọ ọmọ kọ́rọ̀ jahannam àlàfáà ní ìjọba ẹ̀ wọ̀lá ìlàbí àbẹ̀tí ọba kan rẹ̀ yáa lè sọ̀rọ̀ lọ lè sọ̀rọ̀ lọ. olúwa ní bí o ti máa rí nu o bọ́bá ikú ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni kò ní rí bẹ́ẹ̀ àwọn ànábì ọlọ́run ti tó kẹ́nìkan kan ọmọ tó máa wí ní ìmá lẹ́yìn wọn báyìí náà tù àlàyé ọ̀rọ̀ yí ọ̀rọ̀ àkùránì tàwùrátù ìjìlù tó wọn ìran wọn ọba ti tó àmọ́ òǹfẹ́ bẹ́ẹ̀ náà ní lè hẹ́kìmá ti ń hùwà yà àdàmọ̀ ha. wọn á fi ní sẹ́lẹ̀kù fàmínhùn mẹ́n àmàna ẹ̀rì nínú àwọn èèyàn ọmọ ànábì ádámà ẹni tí ọjọ́ olùgbàgbọ́ òdodo tí ọ tẹ̀lé náà lọ ọlọ́run tí ó tẹ̀lé tó ti ṣe ọlọ́run tó lu ara sí wà mẹ́rin wọn máa ń kàfàrà bẹ́ẹ̀ ti lè wọ ẹsẹ̀ tó àwọn kan ya kò sí àwọn kan ya kò sí ọlọ́mọdéjáwọ̀ wà nù wọn. àbẹ́nìkan ò lè ká wọn lẹ̀ o ọlọ́run là fẹ́ bẹ́ẹ̀ nítorí torí kan torí hẹ́kìmà ńláńlá kan. wàlá sí ni sẹ́lẹ̀ kù wà mí wọn máa ń ámánà wà mí wọn máa ń kàfàrà. ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد ọlọ́run ní kọ́lá àwọn máa bára wọn jà lórí ẹ̀ bá a bá fẹ́ ni wọn ò ní jà ولو شاء الله ما اقتتلوا ọba ìkó wù wá kí wọ́n má bára wọn jà ni wọn ò ní jà ولكن الله يفعل ما يريد nítorí wù ọlọ́run ní máa ṣe o ولكن الله يفعل máa yìí abẹ́rẹ́ ọ̀sùn kánà wọ́n tán àlà gbogbo omi tó wù tó dùn máa sáárì ọ̀nà rẹ̀ òní káwọ́ máa wà o ó ti lè wọ́n máa polójá ànámà tó ó ti lè wọ́n tíìpù tó ọlọ́mọdé àwọ̀ bá wọn nájà rẹ̀ gbogbo bá lè jẹ́nu ti lè wọ́n wọ́n tó ọlọ́mọdé ọ̀gbẹ́ ọ̀rọ̀ fún wa láti wọ́ o ọ̀rọ̀ àlùjẹ́nu ọ̀sẹ̀ wa lè ọ̀rọ̀ káàkiri gbọ́ ọ̀rọ̀ náà pẹ̀lú ìtàn nẹ́bùà Muhammad ìmọ̀ ṣàkàwé fún rẹ̀ ni wà síbi wọn náà ń gbọ́dọ̀ tó ti ń gbọ́ ó tó wà fún rẹ̀ náà nàbì sallallahu alaihi wasallam ní ẹ̀rí tí ń jẹ́ àlìjánná ṣùfàt bí màkàl ẹ̀rí tí ń jẹ́ náà ṣùfàt bí aṣáháwà iná ni tí a fi nǹkí ọmọ attract èèyàn yọ àgbẹ̀ lójú yòyò tí ọmọ ṣẹ́wọ́ bí ọ òun fi ọ̀rọ̀ gbà ná fẹ́ǹsì náà wà attractive irú tí wọ́n ṣe wọ́n máa wù ọ́ náà àwọn kan lọ́sàn-án àwẹ̀ nísìnyí àwọn ṣe bára wọn àwọn kí wọ́n mú kí wọ́n jẹun ó wù ọ́ náà bí ẹ̀ ó fàt lè tà wá níta fi rọgbà káná nù ẹni ọba tí wàá kọ́ọ̀tù fẹ́ǹsì níta yọ jà lù wọ́n tó fọ́ọ̀tì jẹ́nà tó lè má káàrì èyí ọmọ sáárọ̀ ọmọ gá kí ni àti ìgbádùn lọ́wọ́ ọlọ́run ló bí kí wọ́n àtúbà lákòókò tá a lè fájà rí yọ ìwọ náà fẹ́ gbádùn òun gbà ń pé a ah, bóyá kí ni o sùn díẹ̀ má sùn o ànábì ni ọ má sùn o sọlọ náà wà á lè yí wọ lọ kó o rọjò dìde kó o kí òun ní nítorí wọn fi àlùjẹ́nà náà nù ọfẹ tẹ̀sì rẹ náà ni tó lè fara mọ́ díẹ̀ ni ìnira díẹ̀ ni tára yóò gbé ọ̀rọ̀ rẹ wá já sí àlọ́. ọlọ́mọ tá a ṣe gbogbo wa hada wallahu ẹnìkan ṣe na o ti dára ọ̀nà àgùntàn ti pé méjì. táwọn obìnrin wà lókè wà lẹ́yìn ẹgbẹ́ náà. Thank you. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم جزاكم الله خيرا ọlọ́run jẹ́ kí yáàrí yín pẹ́ lórí dáadáa ah, ẹ dákun ìbéèrè mi oògùn tí a máa ń gé kúrú kò torí àkókò bẹ́ẹ̀ ni ah, ẹ dákun ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè yìí ẹni tó súnmọ́ mi ló ṣẹlẹ̀ sí. a kì í pé ọ̀dà kò yàn ìbéèrè ọ́bíìsì o bàbá dàpọ̀ ẹni kankan. ok inshallah so o sì fi lòmí náà ni náà máa sọ pé inshallah máa di àwọn ìyá náà ó ní pé ó ṣe wàlúmọ́tò nìka ní bí ìgbà díẹ̀ kò tí pé ọdún kan tán. so nígbà tí ó ṣe níbi tó ti ń ṣiṣẹ́ ó yàtọ̀ síbi táwọn òbí rẹ̀ ń gbé bẹ́ẹ̀ so àwọn òbí rẹ̀ wọ́n wá láti ibi tán tí wọ́n wá wọ́n travel lọ síbi tí ilé ìyàwó so òun náà níbi tóun náà ti ń ṣiṣẹ́ ó kó àwọn èèyàn lọ láti ibẹ̀ wọ́n travel lọ sí ilé ìyàwó so lẹ́yìn ìgbà tí wọ́n ṣèyàwó tán ó wá jẹ́ pé bíi bíi bíi three weeks sí four weeks nígbà wọn ìyàwó bá wá ń complain ó ń sọ pé bíi pé owó pé ó expectation tí ó expect bí ó ṣe ní owó sí kò ah. bá bẹ́ẹ̀. ẹ lọ bí ìbéèrè ta. so débi pé ìyàwó táwọn mú ìjà ah, òun ṣàfẹ́ lọ sí òun fẹ́ kò nílé òun fẹ́ lọ padà ní òun fẹ́ ṣe pé kíni. Ah. mi ò láni bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ó sọ fún mi ó ló ti kúrò. so kí wá ni ó wá lè ṣe wọ́n á sọ pé ṣé gbogbo àwọn expenses tí àwọn wá sẹ́ǹdì ṣé òun ó gba gbogbo ẹ̀ ní o àbí tíṣẹ̀ ni kóun ṣe gan الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين àní bẹ́ẹ̀ bá ti ń rẹ́rìn lẹ́yìn àwọn èèyàn bá béèrè ojú òkè lónìí kò ní lè béèrè béèrè máa wọn kò dáhùn àtúntọ́wá wo ń kálukú tí ó ń dú lọ́kàn rẹ̀ náà láti ó béèrè ìbéèrè tí àlùfáà béèrè yìí ọlọ́run sáfà náà lẹ́sàn-án dáadáa ìbéèrè tó dáa ni ọ̀pọ̀lọpọ̀ náà ló ní èdè ìdáhùn rẹ̀ ntọ́fà ni pé a máa ná kí ni ìdájọ́ owó kọ̀ọ̀kan ẹ̀wọ̀ mi á ti ní ìwọ̀n gbogbo owó tí àwọn náà ǹjẹ́ wọn lè wá gbà padà èyí téèyàn lè gbà padà ń bẹ èyí lè gbà padà ń fẹ́yàwó nísìnyí ọ̀rẹ́ ọmọ kan tó fẹ́ wọn á ní abẹnuganlé wọn ní ọ̀nkù rẹ̀ tí ń bẹ lẹ́kọ̀ọ́ ọba fẹ́ jọ ọ̀nkù rẹ̀ lójú ọ̀rọ̀ amọ́tò fún pé kí ló dá àwọn káàbọ̀ yín náà ni tó kí ó jẹ pé kí ni ń tòwé kalẹ̀ mọ́ ọmọ yìí náà ó ní.

àwa ń ba lọ bẹ́ẹ̀ ọlọ́run padà wá kádàrá náà ètò náà tó wọ́n wá ní tọ́ akọ̀yàwó àmọ́ o ọ̀sán sàdá àti fún ìyàwó rẹ o ìyàwó wa ní iye báyìí ló wọ́n gbà o lówó sàdá àti ó ti fún bóyá sàdá àti ó lè gbé fifty thousand hundred thousand ṣe é ju báwọn náà lọ ó sì fún un ọba àti jù bẹ́ẹ̀ lọ ọba ti tẹ lọ́rùn. àwọn pọ́ńtọ̀ míì láwọn ìlú míì àwọn obìnrin lé lọ fún wa pé a ò lè mú ọmọ wa lọ bá wọn o wọn dúró iye obìnrin lé tó wà ní pé five five thousand obìnrin kọ̀ọ̀kan ó sì kà á kò lè wọn lọ. kọ́dà bí wọn bá lọ ilẹ̀ haúsá àwọn tó ń lérò àwọn aṣọ kan yọ̀ọ́ra àbí ó sì ṣe gbogbo ẹ̀ irun tá a bá lù wá sẹ ìyàwó ní òun òkúta òun fẹ́ máa lọlé àwọn àwọn káfẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ kan kọ́ yọ̀ọ̀dà náà a ṣẹ̀rí àní bọ́kùnrin ilé kọ́ obìnrin obìnrin náà lè tọrọ kọ́kọ́ wọn yọ̀ọ̀dà wọn kọ̀láàkù ní ń bẹ lọ́wọ́ ọkùnrin kólórì ní bẹ lọ́wọ́ kínní lọ́wọ́ obìnrin àmọ́ mẹ́jẹ̀ mú kólórì. òun ni pé ọ bọ̀dá àti ọkọ̀ tí ọ̀fẹ́ kọ́ rẹ̀ pépé wọ́n lọ fẹ́ rẹ̀ kò wú òun kọ́ rẹ̀ ọ̀dà àti tó kan fún ọ ọ̀dà padà o. àwọn owó tí ẹni yìí yìí wò pé gbogbo adúlọ owó ìtọ̀ ń fi yìí gbogbo adúlọ owó tí ọ yìí òun ló wọn ìdí ìtẹ̀ ń wá oṣù rí bọ́bẹ̀ pé ọ padà fẹ́ bọ́ torí ní dáhùn sí béèrè ní ẹbí tẹ́tẹ́ni náà wọ́n bá ní nǹkan kan tí ó gbà padà ọgbọ́dọ̀ tayọ kínní ọ̀dà ìtọ́sán èyí ń lè àti kí á yé báyìí ní máhàrú ní sàdáàtì ní dáhùn ọ̀dà padà fún mi o àti ìgbà But outside that yàtọ̀ fún yín wọn kò sí dandan bàbá tó jọra mọ́tò fún tóun fi ń lò àbí màálù tí wọ́n ti pa tí wọ́n ti jẹ bẹ́ẹ̀ máa tọ́lọ̀ ra màálù wá ṣẹ̀yẹ́ òun jẹ kéwọn ọmọ tágbára àwọn bá ká lẹ́gbẹ́ ẹ̀kọ́ gbọ́n èèyàn àmọ́ ọlẹ́tọ̀ àti gba sọ̀dá fún ìpadà wọlọ́ọ̀dà àlọ́ àlọ́ abẹ́lẹ́ subhanahu wa ta'ala ọlọ́wọ́ fún àrùn yẹn pé ẹ̀yin náà mẹ́jọ jẹ́ pé ọ̀rọ̀ kí ni ọ̀dà padà ní ẹ̀mọ̀ ẹ̀dá láàrin wọn bóyá obìnrin yìí àwọn tí máa rò pé àdúrà tí yorùbá máa ń ṣe wọn máa rò pé wọn mí ní ẹni wọn mọ̀ pé yorùbá tó ń sọ bẹ́ẹ̀ torí yorùbá náà máa sọ pé dúndùn dúndùn à olóyún wọ́n wá rò pé ọmọ ìgbọ̀n náà ni oyin ló ẹgbẹ́ yàn. Ìdí ń jẹ́ marital life mẹ́tọ́ adùn àti okòrò ni o. Ìjọba máa ń dùn oṣù pẹ́fọ́lọ́. Ìjọba máa kóró oṣù pẹ́fọ́lọ́. Ọ̀bẹ̀ lọ kó yí gbà dáadáa. Ìlànà àná ó torí ìṣòro ẹ̀tíráì ẹ̀gbìyànjú agbára tí ń láti bá obìnrin sọ̀rọ̀ ọ̀nà sáàmì tí ń jẹ́ máa ń dá là bí ẹ̀ bá wá rí pé ẹ̀tọ́ tí ó ṣe tó nínú ìṣẹ̀rí àlàyé ní ọlọ́run ààrẹ. Assalamu alaikum sọ̀rọ̀ pẹ̀lú. Ẹ̀gbọ́n fún mi lọ́kàn ọlọ́jà ayé pé rí dáadáa. Béèrè tí mo fẹ́ béèrè, béèrè ní ọ̀nà méjì ni. So àkọ́kọ́ ó dí pẹ̀lú àwẹ̀, èkejì ó dí pẹ̀lú márìjì. So nípa títàwẹ̀, so àwọn fídíò kan wà tí ó ń go viral so mẹ́gbà bá ó torí pé AI ti gbajúmọ̀ nísìn wọ́n lè kó bí innovation so ìbéèrè tó ń béèrè ó ní pé wọ́n ní tí wàá fẹ́ ṣe àwọn eh, àdúrà tá ṣe ká tó ṣe so wọ́n ní pé nǹkan tí wàá fẹ́ ṣe kí yẹn ṣe nígbà tí yẹn bá ṣe nu tẹ́ni kò sí pé nígbà tí wàá kunut wọ́n nígbà àwọn ìkan wà nínú kunut ẹ̀dẹ́ pé yẹn gbọ́dọ̀ máa ṣe àmì kunut kunut kunut níbi ìsinmi nínú àyè tí máa ń ṣe tí máa ń kírun níta rò ní ewu tíì so ìbéèrè mi nípa ti àwẹ̀ nìyẹn so nípa ti marriage ó ní pé pàtí ọkọ àti ọ̀tọ́ padà ara wọn wọ́n ṣe wedding ọkọ rẹ̀ sọ fún yàwó pé òun fẹ́ fẹ́ ní full house wife ni bọ̀ ìgbà tí kò sọ fún yàwó pé òun fẹ́ ní full house wife ó kẹ̀ fẹ́ ra wọn fẹ́ ní pé kò ní ṣiṣẹ́. ok full house wife. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò sọ fún wọn láti mẹ́tì bẹ́ẹ̀ ọ̀pá tó wá gbé sílé pàtàkì parí ọlúmù bí ọdún méjì lọ́jọ́ mẹ́ta lọ ìyàwó òṣìṣẹ́ bọ̀ ọkọ ló ń bọ̀ ebi pé ọkọ wà ra iléeṣẹ́ fún yàwó bọ̀ kò bá sí ṣọ́ọ̀bù ìyàwó náà ṣiṣẹ́ ní ilé ni tó wá di wá rí pé ìyàwó ṣiṣẹ́ ní ilé ọkọ̀ fẹ́ bàṣọ́ òfin òun bàṣọ́ òfin níta lè ta tó torí pé òun ti rí pé ìyàwó yẹn ò rí bíṣẹ́ lọ bí ìsáré bèèrè nǹkan ní pé ó wá di pé ọkọ wa fàyàwó tì ìdásí mọ́nú ilé tí pé àwọn mọ̀lẹ́bí fa ọ̀ṣà kọ̀rẹ́ bọ̀rẹ̀ wọ́n tó fà tí ogún bí ó fi ìyàwó ẹ̀ nínú ilé wọn bá láwọn yóò jì ọkọ wa sọ pé orí pé ìyàwó yẹn ló fa ọba ọdẹ tó ìyàwó ló falẹ̀ tí ló fa ìfò. nítorí òkú já dá ọ̀sán alákọ̀ọ́kọ́ ẹ ó lè padà rí mi fún ọ yẹn. náà ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa ààwẹ̀. ǹjẹ́ àdúrà kan bẹ téèyàn máa ń ṣe bàbá fẹ́ gbà bàbá fẹ́ ìnà àdúrà bẹ àmọ́ àdúrà kan bẹ tó gbajúmọ̀ bóyá ìwọ̀n ni ó ń béèrè fẹ́ béèrè èyí wọn lẹ́sẹ̀ lẹ́wọ̀ lọ́wọ́ màdíkà látàkúnútù wà bíkà àtọ́rítù ọba ẹgbẹ́ yẹn wà láàrú kíkà ó jẹun àtọ́rítù ọ̀lẹ́tẹ̀ ńlẹ̀ àmọ́ túmọ̀ yẹn kìí ṣe túmọ̀ tí ò dá o àmọ́ kẹ́yìn ọmọ sọ ọ́ di súnà là ń wí o pé a o ti tàdó àtinú ànábì sallallahu alaihi wasallam ní lèkọ́ lèkọ́ ìmì da'watul mustajaba gbogbo aláwẹ̀ lọ́la do àtọ́lọ́run ọgbà àwọn ọ̀nà tí ànábì lọ́lọ́run ọgbà gbàdúrà aláwẹ̀ òun ìgbà tó bá fẹ́ sí o ẹni kì í ṣe pàdó àní ọ̀dà o àmọ́ ká wá mọ irú àdúrà tí ọ̀dùn yẹn ṣẹlẹ̀ tí ọ̀dùn yẹn rí pèpò ńlá wa máa promote pé kọ́lẹ̀ lómi kọ́ àwọn ọmọ rẹ̀ lọ́kọ̀ gbogbo àwọn ilé rẹ̀ àmọ́ o lè kàdúrà yìí kọ́lá bọ́ sọ fún mi náà yóò bá àbádúrà mi tó bá wù ọ́ kàdúrà dáadáa. àdúrà tí wọ́n ń bẹ ànábìládùá tí máa ṣe sọ̀lọ̀ sọ̀lọ̀ ànábìá máa ṣe gbá àbàbọ̀ وابتلت العروق وثبت الأجر إن شاء الله أدعى النبي صلى الله عليه وسلم bẹ́ẹ̀ bá wò fún ma àdúrà yìí mo gbọ́ táwọn kan náà ń gbìyàn pé ṣé mo tó ẹ̀mọ̀ bá fẹ́ràn yẹn lẹ̀ yorùbá yìí ojú ọ̀yà jà sí àkàmà jà yìí ṣé kéèyàn tó sínú lọ́yẹ kó wí ni àbí ńgbà tó bá sínú sani yìí kò sí nìkan kan tó wà nínú àdéhìí tó kéré abẹ́ àmọ́ hàn ní òtúnmọ̀ rẹ̀ kí ni ìtumọ̀ àdéhìí yìí zaraba gbọ́mọ̀ á òǹgbẹ́ ti lọ o wàbùtálà ti lọ́rù gbogbo ibi tí ó gbẹ tẹ́lẹ̀ ẹ́ gbogbo àwọn akásán gbogbo àwọn gbẹ ti ṣe kí ni ó ti tutù báyìí wàtábàtà àjò insha Allah pẹ̀lú ògbọ́ ọlọ́run ládàtà á sì gbà fún tòní òtòrin rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ yẹn fi hàn pé lẹ́yìn tó ọba fi ẹnu sàn ní. ti yé torí gbà wọn ni záàbà àbúrò wàtálà àlùrù wàtábàtà àjò insha Allah àmọ́ ògbó yìí wọ́n tó o unfortunately ẹ̀sìn àwọn tí ọ̀yẹ́ tí a sọ di nǹkan tá a ìgbà wọ́n àwọn tó máa gbà dá ẹ̀ lórí yíyan ẹ̀tẹ̀ pẹ̀lẹ́ ẹ̀tẹ̀ pẹ̀lẹ́ bí ẹ̀yin náà fa adé yẹn bó ti yíwọ́ tó tó gẹ́ ẹ̀dá àwọn èèyàn ó fi ìbàlẹ̀ ọkàn sí lọ́run tí wọ́n fi ṣe súnà súnà lẹ́bi lọ́wọ́ wọn kò láti bẹ̀rẹ̀ níta àwọn èèyàn bá sí ìmọ̀ ẹ̀kọ́ wọn ọlọ́run ọ̀tá àmọ́ná wa jẹ́ kò sí ìbéèrè kankan lọ́dọ̀ àwọn obìnrin Abdulbasi lọ gbà á lọ́nà wọn láwọn mo ti ní kẹ́ gbà béèrè fún wọn náà wà táwọn náà wà níbí. Náà. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kọ́ ọ̀rọ̀ tí wọ́n gbọ́dọ̀ la ìṣá ọ̀la. هذا والله اعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد واله وصحبه واياكم